jésù kristi alágbára oníṣẹ́ ìyanu bíbélì wípé orúkọ olúwa ó ní ilé ìṣọ́ agbára ni ó ní olóòló sá wọnú ẹ̀ ó dẹ́yẹ tá a bá tún wo ibì kan nínú bíbélì ó ní arákùnrin kan tá a pè ní wèrè gádàrà jẹ́jẹ́ ni jésù kristi ń lọ jésù ò tiẹ̀ rí dépò pàwọ̀ ọ̀dọ̀ ẹ̀ jésù kàn ń lọ ni ṣùgbọ́n lójijì bíbélì sọ fún wa pé wèrè gádàrà yìí lọ́gán tó fojú kan jésù kristi fúnrara ẹ̀ ló sáré lọ bá jésù kristi ó dẹ̀ wólẹ̀ ó ní jésù kristi ó ní kí ni tèmi tiẹ̀ ná a sì sọ fún wa pé lójijì jésù pa àṣẹ fún gbogbo àwọn ẹ̀mí jìnnìjìnnì yìí gbogbo àwọn ẹ̀mí wèrè yẹn ó pa wọ́n láṣẹ kí wọ́n fi ayé arákùnrin yẹn sílẹ̀ lọ́gán gbogbo àwọn ẹ̀mí yìí wọ́n dẹ̀ sá wọnú agbo ẹlẹ́dẹ̀ lọ wọ́n dẹ̀ ṣègbé sínú agbo ẹlẹ́dẹ̀ yẹn. Hmm orúkọ jésù kristi orúkọ tó lágbára ni orúkọ tí ikú gbọ́ tó wárìrì orúkọ tí ìsà òkú gbọ́ tó tẹríba nígbà tí jésù kristi tó kú tó jíǹde ní ìjọ kẹta hmm, a sọ fún wa pé ó gba agbára kúrò lọ́wọ́ ikú ó dẹ̀ gba ìṣẹ́gun kúrò lọ́wọ́ ìsà òkú ó ní ikú oró rẹ̀ ó ní ìsà òkú ìṣẹ́gun rẹ̀ dà tó túmọ̀ sí pé orúkọ jésù kristi orúkọ jésù ni ò láì ṣe jésù gangan orúkọ jésù kristi yẹn orúkọ tó tán gbogbo nǹkan ni tá a bá ti wá sọ ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ àmọ́ àwọn ọmọ tèmi Fowóṣadé ológo làwọn ọmọ mi bàbá mi ti wà níkàlẹ̀ ṣe dáadáa lẹ́dẹ́. a dúpẹ́ lọ́wọ́ olúwa olúwa ṣeun. mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí ẹ tún ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti wù mí ní déédéé àkókò yìí òní máa yàtọ̀ díẹ̀. torí àdúrà ni mo fẹ́ gbà. àmín mo sì fẹ́ rán ọ̀rọ̀ àṣẹ jáde sí ìpín yín ìṣẹ̀dá yín àti gbogbo àwọn ọmọ yín wàá gbọ́ mi dáadáa níbi tó ti ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti wò mí lọ́wọ́lọ́wọ́ pé ọ̀rẹ́ rẹ pé gbogbo mọ̀lẹ́bí rẹ ẹ̀jẹ̀ rẹ pé bàbá wòlíì adébísóyè bàbá ládùúà tún ti wà lórí ètò láàárọ̀ yìí wọ́n fẹ́ gbàdúrà fún wa mo sì ní ìgbàgbọ́ wípé kò sí ẹnikẹ́ni tó ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti wo ètò yìí lónìí tí ò ní rí ọwọ́ ìyàtọ̀ nínú ayé rẹ̀ nínú ayé ọmọ rẹ̀ nínú iṣẹ́ rẹ̀ àti nínú ìdáwọ́lé rẹ̀ ní orúkọ Jésù. bàbá wa ó yá ẹ̀yin lọ́lọ́run pé tó dẹ̀ ń lò lọ́wọ́lọ́wọ́ yìí tó dẹ̀ máa máa lò ní títí ayérayé ẹ bá wa tẹ̀síwájú. ní ìjẹjọ à ń ka ìwé kan lọ ìwé Mátíù orí kejì ó dàbí ẹni pé ẹsẹ̀ ìkejì la kà ẹ tẹ̀síwájú bẹ́ẹ̀ yes. wọ́n wá ń béèrè wípé. wọ́n ń béèrè wípé. níbo ni ẹni tí a bí ti ṣe ọba àwọn Júù wà. now Jésù Olúwa nígbà tí wọ́n bí Bíbélì jẹ́ kó yé wa wípé àwọn amòye kan wọ́n rí ìràwọ̀ rẹ̀ mo sọ ní ìjẹjọ́ ìwọ ló mọ tí ọmọ rẹ máa dà ìwọ ló mọ tó máa jẹ́ hmm. òkùnkùn ilé yìí bọ̀ọ́ èmi tí mò ń bá sọ̀rọ̀ yìí ojú mi rí mọ̀ bó ọpẹ́lọpẹ́ Jésù ẹni tó ní gbogbo ipá àti agbára tó fi àánú gbà wá. now bí àwọn kan bá rí ògo ènìyàn wọn á máa wádìí ọ̀nà tí ògo yẹn yóò gbà yọ ó ní ẹsẹ̀ bíbélì kan tí à ń kà lọ ní ìjẹjọ ìwé Mátíù orí kejì bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkejì kí ló sọ yes. wọ́n ń béèrè wípé. wọ́n ń béèrè wípé. níbo ni ẹni tí a bí tí ṣe ọba àwọn Júù wà. now mo jẹ́ ó yé wa níjẹ̀jọ́ wípé ìwọ ló mọ ọmọ tó bí àwọn agbára òkùnkùn orísun bí ó ti bí ọ wọ́n mọrú ọmọ tó bí àwa la lójú àwa la ríran àwọn kan ń bẹ nínú ìjọba òkùnkùn tó jẹ́ wípé ọjọ́ tí ẹ bá ti bímọ lóòjọ́ wọ́n mọ tọ́mọ yẹn máa dà ẹgbẹ́ ilé ìṣà ní ọdún kan mò ń gbé ilé kan ìyá kan ń bẹ ní ẹ̀gbẹ́ ilé yẹn ọmọ ń ṣiṣẹ́ ẹ̀gbẹ̀bí aláboyún kan wá ṣẹ̀ṣẹ̀ bímọ tán ṣàpètè tí aláboyún bá ṣẹ̀ bímọ ó máa sùn bó ṣe sùn nìyẹn ẹ̀mí yẹn ń sọ fún mi nínú yàrá tí mo wà pé lọ sọ́dọ̀ ya gbẹ̀bí yẹn ìyẹn náà ti gbọ́ mọ́ lẹ̀ ó ti ṣe é lọ. mo bá wọnú létí mo sì bá ọmọbìnrin kan ó gbé ọmọ yẹn dání ó sì mú kóòpù ó fi ń ya irun orí rẹ olúwa kí ló ń ṣe yìí ó ló ń ya ògo tí ọmọ yẹn gbé wáyé ó ló ń ya ògo yẹn dànù. mo pèsè rí mi ẹ̀rú bá ojú ẹlẹ́ mo ní ó yá gbogbo tó gbà lọ́wọ́ ọmọ yẹn máa dá padà bí ọlọ́run ọba fi mi ṣe áńgẹ́lì fúru ọmọ bẹ́ẹ̀. Hmm. lọ́dún náà lọ́hùn ayé tí ọmọ yẹn wá wọn á sọ dàkú rẹ tẹ. arúgbó ọjọ́. ẹ mọ ka bíbélì so yes. nígbà tí ẹwọ́dọ̀ bá sì gbọ́. yes. ara rẹ̀ kò lélẹ̀. yes. àti gbogbo àwọn ará Jerúsálẹ́mù pẹ̀lú rẹ̀. hallelujah. hallelujah. àwọn èèyàn kan ń bẹ dẹ́gbẹ́ wọn ò fẹ́ kí ẹnìkankan dìde lóríṣun tó gbà wáyé àwọn èèyàn kan bẹ wípé ibi tó o ti lọ́kọ yẹn wọn ò fẹ́ fi àyè gba ológun ọmọ kankan níbẹ̀ ìwọ òbí ló ní sùn o ẹnu àìsàn lóró gbé ọ̀gá mi pásọ ẹ̀jì òjò máa ń sọ̀rọ̀ kan ń bọ̀ wà láyé ó ní àṣì lòjò gbóró máa ń pa ìwọ náà nílò àdúrà lórí ọ̀rọ̀ ọmọ rẹ torí àwọn agbára òkùnkùn ibi ó ti lọ́kọ yẹn wọn ò fẹ́ kọ́ kankan rògbòlò ń bẹ̀ òkùnkùn ilé bàbá rẹ kò fẹ́ gbà fún ẹnikẹ́ni láti tayọ ṣùgbọ́n ìwọ lọ́ọ̀yà ògbójú àti ògbónú nínú ẹ̀mí pé kò sí tọ́jọ́ ẹ lè dí ògo mi lọ́wọ́ ẹ lè dá ògo ọmọ ìdúró ẹ mọ̀ káàsó yes nígbà tí ó sì pe gbogbo àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé àwọn ènìyàn jọ ó bi wọ́n léèrè ibi tí a gbé bí Kristi. ẹ gbọ́ eléyìí bíbélì wípé níbi tí ọ̀rọ̀ ọba bá wà níbẹ̀ ni àṣẹ wà gbogbo ẹni tí ń wádìí rẹ tó ń wádìí ọmọ rẹ lórúkọ Jésù kí àrà kó ṣẹpa wọn bẹ́ẹ̀ gbogbo ẹ̀dá èèyàn tó ń rìnrìn àjò nínú agbára òkòkò láti dí ọ lọ́wọ́ láti fà ọ́ tú láti sọ ọ́ dakúrẹ̀tẹ̀ láti paná ògo tó gbé wáyé mo sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù níbi tí ẹni yẹn wà olúwa. ẹ kẹ́ mo padà sórí ètò wa ètò yìí ògo ìgbàlà lẹ́ ń gbádùn lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú ìmọ̀mọ́ yín ọ̀rẹ́ yín Fowóṣadé Adéfẹ́nwá fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ alórí ètò ògo ìgbàlà lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín Orísun tẹlifíṣọ̀n àkórí tí bàbá wa Michael Adéfisóyè aka Babaládra worldwide tí wọ́n fi ń bọ̀ wá lẹ́nìí òun náà ni ológo lọmọ mi abala kejì ológo lọmọ mi bàbá wa sì wà níkàlẹ̀ tàṣẹ́tàṣẹ́ tọ̀rọ̀tọ̀rọ̀ tìmísítìmísí ti Ọlọ́run israeli ẹ jẹ́ àtẹ̀síwájú nínú bíbélì tí à ń kà lọ níbi tá a kà dé yes. ó sì rán wọn lọ sí Bethlehem ó wí pé ẹ lọ wádìí ti ọmọ ọwọ́. ẹ lọ wádìí ọmọ ọwọ́ náà yes. lẹ́sọ̀ lẹ́sọ̀ lẹ́sọ̀ lẹ́sọ̀. nígbà tẹ̀yìn bá sì rí. nígbà tẹ̀yìn bá rí. ẹ padà wá sọ fún mi. ẹ padà wá sọ fún mi. kí èmi kí ó lè wá forí balẹ̀ fún pẹ̀lú. ó gbé iṣẹ́ fún àwọn agbaṣẹ́ṣe nítorí ayé ọmọ yẹn kí wọ́n lè mú kí wọ́n pa á mo sọ tẹ́lẹ̀ lónìí bíi wòlíì olúwa ẹnikẹ́ni tó gbanú obìnrin wáyé tó gba iṣẹ́ ṣe nínú ìjọba òkùnkùn nítorí àwọn ọmọ rẹ láti dá ẹ̀mí wọn légbodò irú ẹ̀dá ènìyàn bẹ́ẹ̀ olúwa ṣàlọ́gbẹ̀ kú ẹgbẹ́ eléyìí kìnìún ibi ó ti lọ́kọ kìnìún ibi ó ti fẹ́yàwó kìnìún ilé bàbá rẹ kìnìún ilé ìyá rẹ tí máa pa àwọn ológun ọmọ dànù mo sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù olúwa kó sa lọ́gbẹ́ kú. àmín lórúkọ Jésù Kristi. báyìí lẹ́yìn ó di májẹ̀mú ó di àṣẹ torí pé àti kọ́ pé ọ̀rọ̀ ní ṣègbè lẹ́nu wòlíì ó ní ìsíká alẹ́ dáfídì á gbé ka èjìká mi oh, èmi ó sí ẹnikẹ́ni ò ní tì oh, èmi ó tì ẹnikẹ́ni ò ní sí oh, òmìrán òkùnkùn alágbára òkùnkùn tí mo dá wọn dúró níbi ó ti lọ́kọ́ níbi o ti fẹ́yàwó tí kì í jẹ́ kán mọ ológorógo lò níwájú rẹ olúwa kó gbé òmíràn yẹn mi. gba eléyìí ó di májẹ̀mú ó di àṣẹ. Mo sọ̀rọ̀ láti inú ìfún ẹ̀mí mímọ́. Orúkọ Jésù Kristi. Gbogbo bí ó ti mú ọ̀rọ̀ rẹ lọ. In the name of Jesus. Gbogbo bí ó ti mú orúkọ rẹ lọ. Orúkọ Jésù Kristi. Gbogbo àwọn tó pè gèdè tí wọ́n pọfọ̀ tí wọ́n pàyà dọ́. Àwọn tí wọ́n tàbẹ́là tí wọ́n hàn tú. Lòdì lórí ayé rẹ. Lórúkọ Jésù mo ba iṣẹ́ wọn jẹ́. Àmín lórúkọ Jésù. Iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n forúkọ ìyá rẹ ṣe iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n dárúkọ ọmọ sí tí wọ́n dárúkọ rẹ sí tí wọ́n sì sọ pé àdàbí tí ọba gbanú rẹ wáyé níṣẹ́ yẹn ò ní dáhùn lórí ẹ̀ mo sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù Olúwa kó bà iṣẹ́ yẹn jẹ́ ẹ má káàsó sa yes ẹ má káàsó mà. nígbà tí wọ́n sì gbọ́ ọ̀rọ̀ ọba. nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ọba. wọ́n lọ wọ́n lọ sì wò ó ìràwọ̀ tí wọ́n ti rí. ìràwọ̀ tí wọ́n ti rí yẹn. láti ìhà ìlà oòrùn. yes ó ń ṣáájú wọn. títí ó fi wá dúró lókè ibi tí ọmọ náà gbé wà. ẹ mọ̀ káàsó yes nígbà tí wọ́n sì rí ìràwọ̀ náà. nígbà wọ́n rí ìràwọ̀ yẹn. wọ́n yọ̀. wọ́n yọ̀. wọ́n yọ ayọ̀ ńlá. wọ́n yọ ayọ̀ ńlá. nígbà tí wọ́n sì wọ ilé. wọ́n rí ọmọ ọwọ́ náà. wọ́n rí ọmọ yẹn. pẹ̀lú Màríà ìyá rẹ̀. yes. wọ́n wólẹ̀. wọ́n wólẹ̀. wọ́n sì forí balẹ̀ fún. ẹgbẹ́ ọwọ́ yín ní orí yín ògo tí gbogbo ayé máa ń sìn orúkọ jésù. ògo tí gbogbo ayé ń forí balẹ̀ fún lórúkọ jésù olúwa yọ̀ǹda ògo yẹn fọmọ rẹ àṣẹ tí máa ju ọ̀rẹ́ lọ àṣẹ tí máa ju ọ̀tá lọ àṣẹ tí ọmọ rẹ ó fi tayọ nínú ilé bàbá rẹ nínú ilé bàbá rẹ níbi gbogbo tó bá wọ̀ mo sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù àṣẹ yẹn bu ayé ọmọ rẹ wò ah! ẹni sọ pé kọ́mọ rẹ má jọba Jésù wípé gbogbo àwọn ọ̀tá mi tí ò fẹ́ kí jọba ó ní ẹ wọn wá síwájú mi ó ní kẹ́ ẹsẹ̀ pa wọ́n dànù ẹni sọ pé kọ́mọ rẹ mọ jọba ẹni ní kí ìran ọmọ rẹ mọ ṣẹ ẹni ní kí àsọtẹ́lẹ̀ rere Ọlọ́run mọ ṣẹ lórí ẹ ẹni fẹ́ dá ọmọ rẹ dúró àdàn ó wà lọ́dọ̀ ìyá àríyá ní Òṣogbo bákan náà Olúfúnmiláyọ̀ ní ìlú Ìlọrin gbogbo àwọn ibi tí mo dárúkọ yẹn àti gbogbo ibi tí wọ́n ti ń ta audio CD káàkiri gbogbo àgbáyé ẹ lọ mọ béèrè CD ológo lọmọ mi ń bẹ ó máa kó ẹ bó ṣe máa gbàdúrà fọmọ rẹ ìran àti ògo Ọlọ́run wọ́n dẹ̀ máa fọ̀ nú ayé wọn. àmì lórúkọ jésù kristi ìwọ náà bí mo ṣe dìímú yìí tó bá ṣe ń wò wá tán ìwọ náà bọ́ sọ́jà kó lọ ra tiẹ̀ ológo lọmọ mi bàbá ò wà nípa pé ẹ kátàkárówó ṣùgbọ́n nǹkan tí bàbá wà nípẹ̀ ni pé ká gbọ́ ká gbàdúrà yẹn sínú ayé wa sáyé ọmọ wa kó dẹ̀ so èso rere. nígbà mo tiẹ̀ ṣe síbi yìí èmi kàn rò pé kí n tà fún ọmọ ìjọ nìkan. àwọn tí wọ́n wá ń gbọ́ káàkiri ní wọ́n ní dádì àdúrà yìí máa ń ṣiṣẹ́ mo ní ẹ̀rí nípa àdúrà yìí wípé àní ẹnìkan ní wọ́n gbé ọwọ́ lé ọmọ òun wọ́n fẹ́ yà ní wèrè òun á tì mọ́nú yàrá níwájú ẹ̀rí ọ̀run àti ayé òun á play CD yìí ó ní ara rẹ̀ sì yà lẹ́sẹ̀kẹsẹ̀ ìwọ náà gẹ̀ẹ́tì CD yìí wàá mọ̀ pé agbára ń bẹ nínú àdúrà agbára ń bẹ nínú àdúrà àti pàápàá Jésù Kristi gangan òun náà ní agbára gbogbo wọn tó bá ní nǹkan míì tó ń bù sárí tó ní ẹbọ àjítọ́lá tó ní ẹbọ àjísà tó jẹ́ porúkọ Jésù Kristi náà ni gbogbo nǹkan yòówù kó mu àlàkọjá ìwọ ṣáà ti bọ́ sóde ra síìdì yìí kó bẹ̀rẹ̀ sí ní gbà gbogbo àwọn àdúrà yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ọmọ tèmi ológo ni sọfẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé ọmọ tí yín ń kọ́ o ṣé ológo lọmọ tí yín pé torí pé kí ni o ọmọ tèmi o ológo òun lọmọ mi bàbá wa Michael Adéfisóyè àwọn ni mo gbà lálejò lórí ètò Ògo Ìgbàlà lẹ́nìí mo dẹ̀ dúpẹ́ pọ̀ torí pé wọ́n bá wa darapọ̀ wọ́n bá wa dòwò pọ̀ lórí ètò Ògo Ìgbàlà wọ́n mú ìre Jésù Kristi wọ́n mú wá káàkiri àgbáyé nípasẹ̀ iléeṣẹ́ Orísun tẹlifíṣàn wòlíì lẹ́yìn náà ni akọrin ẹ̀mí ni yín ni ajínrere ni yín ni tàbí yálà aláwàdà nípa ti ẹ̀mí lẹ́yìn náà tó dẹ̀ pé ẹ túmọ̀ bẹ́ẹ̀ ṣe lè kí Ọlọ́run nípa ti ẹ̀mí ẹ̀yin náà ẹ wá bá a darapọ̀ ẹ bá a dòwò pọ̀ nílé iṣẹ́ Orísun tẹlifíṣàn ìlú mọ̀ọ́ká ni wá òdu ni wá a kì í ṣàìmọ̀ fólókó gbogbo àgbáyé pátápátá ni wọ́n ti ń wò wá àti pàápàá lórí gbogbo ẹ̀rọ ayélujára káàkiri ni wọ́n ti ń wo Orísun tẹlifíṣàn pàápàá ètò ògo ìgbàlà nítorí pé kí ni Ọlọ́run ọba nìkan lágbéga àforíbalẹ̀ fún nǹkan kan Ọlọ́run nìkan ṣo òun làgbéga tó bàbá wa Adéfúnsóyè kó tó di pé dágbére lórí ètò wa lẹ́nìí mo fẹ́ kẹ́ tó bá mi mú àwọn àdúrà bíi mélòó kan tẹ́ẹ̀mí bá ṣe darí yín ẹ bá mi gbà fún gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá àti pàápàá gbogbo àwọn tí wọ́n ń wo ògo ìgbàlà ẹ bá mi gbà fún wọn mo pàṣẹ lórúkọ jésù gbogbo ẹ̀yin tẹ́ ń wo ètò yìí lórúkọ jésù gbogbo ẹ̀yin tẹ́ ń wá sí orí ẹ̀ lórúkọ jésù àti ìránṣẹ́ tí ọlọ́run ń lò yìí lórúkọ jésù àti gbogbo àwọn tó wà nídìí ètò tẹ́ fi ń rí wa wò olúwa kó gbàdúrà fún yín àṣẹ ìrọ̀rùn kó wọnú ayé yín lọ ìmọ́lẹ̀ olúwa kó tẹ̀ yín ká iléeṣẹ́ orísun òní jóná ibi òní wọ bí yìí wàhálà ò ní wọ bẹ̀ gbogbo ẹ̀yin cameraman gbogbo ẹ̀yin tẹ́ ìwọ dìtọ̀ gbogbo yín lórúkọ Jésù ẹ ò ní gbọ́ fakú pìrìsẹ́ńtà wa ibi ò ní ṣẹlẹ̀ sí ọ orí rẹ ò ní gbàbọ̀dẹ̀ ẹ gbọ́ eléyìí mo rán àṣẹ ìjáde sí gbogbo ayé ó di májẹ̀mú ó di àṣẹ ní orúkọ Jésù Kristi níbikíbi tí ọ̀rọ̀ yìí bá ọ ìnira tó wà nínú ayé rẹ lórúkọ Jésù kò fi ọ́ sílẹ̀ àìsàn kò fi ọ́ sílẹ̀ gbèsè kò fi ọ́ sílẹ̀ ìdààmú kò fi ọ́ sílẹ̀ bàbá rí nkẹ̀kẹ́ tí ọ̀tá gbà lọ́wọ́ rẹ lórúkọ Jésù Ọlọ́run dá padà fún ọ tá a bá rọ ọ̀rẹ́ rẹ tó ń lépa lórúkọ Jésù ọwọ́ Ọlọ́run gbà fún ọ gbogbo ẹ̀yin tó ń wo ètò yìí láti monday di friday lórúkọ jésù wọ saturday gbogbo èyí tẹ́ ìwò tẹlifíṣàn orísun mo pàṣẹ ayé yín á máa tẹ̀síwájú ògo yín á máa yọ iléeṣẹ́ orísun hmm. ẹyẹ ẹbí máa fò ju gbogbo ẹyẹ lọ ní iléeṣẹ́ ìwà máa fò wàá tayọ aláṣẹ iléeṣẹ́ ikú ò ní pa àìsàn ò ní ṣe é a sì yín lọ lógo jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù kristi ọpẹ́ ògo fún ọlọ́run àpáta ayérayé kìkì ògo nínú ògo àrí ìró àlá ọba tó bá wa bẹ̀rẹ̀ tó bá wa parí àní nǹkan kan tá a fẹ́ fọlọ́run kí tiẹ̀ la jẹ́ olúwa tẹ́ fẹ́ wa tó báyìí a sọ wípé olúwa ẹ̀ ṣé mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọ̀gá àgbà pátápátá ọ̀gá wa Fẹ́mi Adédùgbé mo sọ wípé ẹ̀ ṣé ọ̀gá mi àgbà bákan náà Mr. Ṣèyí Adédùgbé mo sọ wípé ẹ̀ ṣé ṣògo rẹ́ni kejì ọ̀gá mi ọ̀rẹ́ mi ni á olóore mi olólùfẹ́ mi mo sọ pé ẹ̀yin inú ẹ̀ ṣe fẹ́mi ayélujára hmm, àwọn ọlọ́mbà atukọ̀ ẹ̀ nínú ilé agodo níbí mo sọ pé inú ẹ̀ ṣe ẹ̀kú iṣẹ́ jùwọ́n jùwọ́n ọmọ dáadáa mo sọ pé wọ́n inú ẹ̀ ṣe lórúkọ jésù kristi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ẹ ò ní kú lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ̀yin ni mo máa rí ẹ máa pọ̀ sí ẹ máa lé sí nínú ara ẹ máa pọ̀ sí nínú ẹ̀mí mi ní fojú sunkún yín lágbára ọlọ́run èmi fowó ṣadé adéfẹ́ńwá lórúkọ jésù kristi tó borí gbogbo orúkọ èmi náà lè máa máa rí mi ò ní dòkú mi ò ní rùn ẹ má gbàgbé ẹ máa gbàdúrà ẹ dẹ̀ máa dúpẹ́ ó dàbọ̀ ó dìgbà kan náà ó dọ̀sẹ̀ tí ń bọ̀.